السلام عليكم ورحمة الله وبركاته اللهم صل على محمد وعلى آل محمد كما صليت tó múrí ó ṣe anákọ̀nà náà mọ́ ọ́nyá salawatu rabbi wa salamu alayhi dala nya na kaya ba ire ne wa ni na ne ukiresi ko na re ti ete ni ile wa onya ra wa ne onra ban an islam ịzụ ọnụ ọgọrị damidọ ọba ọnyana ịja mbọta aka ebe nwa ịnere ihe islam mmemme ya alfaru kuma ka abụọ bin al-khattab ọka naba muhammad sallallahu alaihi wasallam anya mama bi islam ɔnyawa abaabɛ ɛni kɔnyɛri na ɛba abaabɛ aboli konyɛra lɔsɔ yafa nanu kafa náà máa ń bẹrẹ àyè islam máa ń bẹrẹ àyè islam bẹẹ kí dáná lórúkọ àrídé ọlọ́nà kata báa mi economically ana nyere wọ ìjà àbáyé àná di islam náà ẹ̀kọ́ bẹ̀ẹ́ gáhìí wà inú ló sì é àdéhùn ló sì é àlẹ́ di islam yẹn ló mà bọ̀ báyìí ẹ̀rọ ẹ̀yọ́ ìyára kọ́ọ̀rọ̀ ilé àgbòrò ìdá ìjẹ̀yìn ilé ìkọ̀lù nyára ọ̀sì ọ̀bù nyára ìjẹ̀yìn ilé ìkọ̀lù nyára ọ̀sì ọ̀bù nyára wẹ́rì sí yá sọ́ntò mú yìí zọ́nù yẹ́rì politics sọ́ntò mú yìí yẹ́rì administration sọ́ntò mú yìí sọ́mọ́lọ́ alfaaro umar bin khattab don ba kanika ọba ọnyaran bono ntom ri na ɛba ase akoma mmɛmɛrɛ no kasa jozɔn yi wɔ ɔmɛ ɛba nna ko ne ni ɔnyɛ ma ka kawara di islam nene ɔnɔrɔ sani ayɛ ɔyɛ dɔ ɔyɛ dɔ ɔbɔ ɔnyɛ ale ka wutuka ya ba fan qur'an ni wa le ka bi buli hiyan sura fataha o bi sura na na ba tura ni hono onyari umar bin khattab ana bone obani afi khabbar ena itono ni dunia الفاروق رضي الله عنه أكجان فيه من يرسو كل ديبا ديجي ديبا ستوكا عمر يا ديهو سكنا نالي دانك عمر أنا بوبي خطاب أنا رايح قوي عمر كده ìdí ka bá ka ìrẹ̀ rẹ̀ àrọ̀ bá àmì ló ṣàgbó kọ́nyára inú èyí dọ́kítà ìwọ̀ ọ̀bá lọ́tọ̀ ìtòmù rí ohun èyí dèka ọ̀nyára ọ̀rọ̀ bá لعمر بن الخطاب رضي الله عنه بقى صنو صنع أو صنع لك صنع كونا توصل صوت طاهنا يا sẹ́fẹ̀ kọ́nà ní kàwà yóò kúhù ọmọ náà àwọn ọmọ nìkan wọn àkàṣà ọmọ lọ́tọ̀ọ̀tọ̀ ɔna ɔwɔ nipa otɔn wɔ kae ɛwɔ nyɛrɛ no ɛwɔrɔ vaav wɔrɔ avaho na ekugye tɛn ne kawo di islam dɔba ne nyɛrɛ ka ɛwɔ ɔma awo ka ahekugye tɔnɔ no no ìdáná ayé wa ọmọ ọnyàrá náà ọ̀kárí ọlọ́run zẹtẹ ìsọ́nà náà sọ ọrọ̀ àtọ́fúnitéjì ọrọ̀ àṣàkùfì ọ zẹtẹ kíkọ́ àwọ̀ ọnyàrá ni anábọ̀nẹ́ anábùsọ̀ ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà kẹpọ̀ ẹnẹbẹ̀ náà nàbọ̀dẹ̀ nàbọ̀ fàmì títẹ́nìdẹ̀ oyi ma ni nuwo no alfaruk nuwo na nye na ọwọ tọ na oyi ma ni nuwo kọ na sọsọ ka na kọ le ijo nye ebe ka wọ tọ na wa di ya di ire sọ na abanya owó ma lórí ìlànà sọ na bọ́dì kan náà esi bọ́tà ma mìíràn ẹ̀ẹ́dùn mìíràn ka yẹ ọ̀nà sí pẹ́ẹ́lá rẹ̀ rẹ̀ bisanize ɔba tɔba de yi rɛ anya abahu ni rɛ so nana daye kokora rɛ kɔ ɔnya hana a a ara e, nyɛ ɔnya ɔnya edufu bi ɔbɛ kɛ wei ɔyɛ kɔ bi anya nyɛ ɔnya hana ɛnɛ bɛ nana ɔna yɛ ɔna bɛ hana anya na yɛ de ɔma ɔba yɛ hana ɔzu yɛ ɔnya hana dáadọ́pọ̀ lórí kanyẹ àwọn ẹni rẹ̀ sọ̀rọ̀. dọ́kà yabna al-khattab ma kunta fa'ilan faf'al laqad aslam ashhadu an la ilaha illallah wa anna muhammadan rasulullah. èwo ni khattab isu wa ka ọ mẹ isu wa di islam ọ̀nàrà mi bẹ́ẹ̀ ni kéèyàn yìí ní asálà wà á kẹ́ ẹ̀ bọ̀ mọ́ yìí. dọ́ọ̀rẹ́ mi lọ́tọ̀ tó bí. dan Omar wọ́n máa dóhun nínú dé kó ee ìrányá ní ilé sọ ọ̀nyàrá dé wọ́n dóhun nínú bọ́kọ̀ yà àti. kyɛ ka mbɛ ne ɛyi na ne isa kyɛre tɔ ha tena no ɛne soro ne ɛyɛ aka ìjọ umaru owó kẹ dẹ́ẹ̀ kọ umaru yọn ayọ àkúkú na kẹne ẹ̀ṣọ́ ahọ́rẹ́ tẹ bẹ́ẹ̀ bụ ní tóbo kadó ọ̀rọ̀ tẹ ha. alfaruk dọ́ka sẹ́tẹ̀tẹ̀ wọ́fà wọ́n ṣe jẹ́ mìíràn ni ṣá mìíràn dọ́ọ̀ nyara nìka ọ̀n bà tẹ́wọ́ wee wẹ́rẹ́ olùsọ wọ́n kàn yìí. ọ̀nà ọ̀n bà tẹ́wọ́ olùsọ wọ́n kàn سوره القرآن ما ينان ايه قران ما ينان لا يمسه الا المطهرون باقي صنعنا اكفيتو نبي صنعنا ده نوصفه كان اكفيتو نبي ده الفاروق ده كويتو نبي ده ما له محكايك الفاروق عمر بن الخطاب وما يرتشل دار كاذب بشر يا الله ده عمر بن مداح سورة طه إني هنا وما يعبد سورة الحاقة الهاقة ما الهاقة وما أدراك ما الهاقة كذبت ثمود وعاد بالقارعة فأما ثمود فأهلكوا بالطاغية وأما عاد فأهلكوا بريح صرصر آتية نقول يا بهية بهية بهية كما كان أما جينا أنا أو يا بدي صوت طه طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما

ìjọ ti ní arahamanu alala arshistawa dẹ́wọ̀n ní jẹ́dá ní wọ́n ti jẹ́ bọ́ọ̀ báyìí wọ́n ní mọ̀ ẹ́ dẹ́wọ̀n kí wọ́n á mọ̀. ana enyo hino asana ho heke ebo no mori hono fa munni reka wa heke ni wa akini salata le dikri do sala e ko je ya si tamaya no mori hi umar ofrena do umar ka dulluni ala muhammad shole do minni ile muhammad ya minni tu Israel, minute 12. ehin bɛ bɛɛ yɛ ma ya báwo ni mo bá yẹ kaba ìdè tó bẹ ìjọba bá tó pẹhẹ bá ọkọ. bá tó pẹhẹ bá ọkọ. ìjọ tó pẹhẹ bá baka abshiri ọmọ nyẹ yẹra jẹ ẹwọ ọmọ ayaka ɔne ɛzi ka aduo no ntoɔmori yi mɛ ɛne rahula mi sɛma pala gura ha no e ɛnkɛ wɔn mo kɔrɔe akoko ntoɔmori ɔka aduo mi sɛma pala gu ɛne hɔ no kae allahumma aizza alislam bi umar bin khattab aw bi amr bin hisham kɔntoɔmori ɔma no maduo kɛ ɔmori na wɔayɛ ki islam ɔkaka do ɔsɛ umar ana bin khattab wɔsɛ so kata islam ade wɛyɛ ava ɔmo na ɛwɔ mo ni si amuro na wɔn bi hihya ma bu gyaa dɔm no sɔ ekɔ na osi so kaka yi sila o tó mu ni wɔn bɛbi wɔn na o de yie ka ama na bi kɛ wɔ bare. ntomori ɔyɛ ɔne yi ni daarɔ la arka. ìlú yà sí islam yẹ pẹ́ ǹdàmà bí islam.

Verse big was him, and then he did wara he knows him. Never did eh, he get holy. Ìjẹ́ ṣe ike ní ọ̀dẹ̀, Hamzon rẹ̀ ní Dáàbù Afcon ìzọ̀pọ̀ ntòmòrì, ọ̀nkùnrin ntòmòrì. Dẹ́ Hamza ahẹ̀nu họwọ́ ẹ̀sẹ̀ ní ká, are ẹ̀rẹ́ nọ n'ọwọ́ gùrì mìíràn yìí n'ọ̀zẹ̀ nílé. Dẹ́ ka ụmụ àrẹ̀ ọ̀nà, ụmụ àrẹ̀ ọ̀nà. Dẹ́ Hamza ka ọ̀rẹ̀ yẹn ụmụ àrẹ̀ ọ̀kọ̀ ní ụmụ àrẹ̀ ọ̀nà. Àbọ̀ ìzọ̀ ọ̀sẹ̀ slọ́tù tó wùrí nì ọmọlọ́mọ ọ̀kàrẹ́ hàn ní bẹ́ẹ̀bà aṣọ àwọn nǹkan ìjọ tó mórí yìí rà yẹ ká ọmọ rẹ̀ bọ́kà sáyà nínú bí ẹ̀ bọ̀ ọ̀nà tó mórí ọ̀nà àrà mi jẹ́ bẹ́ẹ̀ ṣe ń tó mórí ọ̀nà tó náà mi yọ ina ìnọ̀nà ẹnu tó mọ̀rí ìnọ̀nà ọdún òbòzọ ìnà ayáyá ni kọ̀ dí islam ìjọ tó mọ̀rí ìnọ̀nà ọdún òwò èyí rẹ̀ dọ́n tó mọ̀rí israel dọ́kọ̀ ẹ̀rọ ànàkọ̀ dọ́ọ̀fà dọ́n èyàn dọ́n tó mọ̀rí èyàn dọ́n tù yà pẹ̀ wọn ni wọ́n bẹ̀ yà pẹ̀ wọn dọ́n tó mọ̀rí bàrẹ̀ máa dọ́ sọ́ọ̀tì ní tẹ̀sí Islam. ijo mani ka don to ndol ke wuri na ba shuzu jode sallallahu alaihi wasallam da ko yo no tu en ya masala no ma ya sala on to mun mara ba sai man tare ka eh eh ba man ma sai man رب الله لا إله إلا الله دمتم يا Allahumma hadihi bí islam èwo ojú kàtà ọmọdé lọ́wọ́ aṣọ rẹ̀ zọ ìmọ̀ akẹ́kẹ́ àwọn òyìn tèz ọ̀yà akẹ́kẹ́ tó mọ̀ yìí. ìjùmọ̀ àwọn àwòrán kárẹ́ bá ká aṣáájú àwọn ilẹ̀ ilẹ̀ ilẹ̀ wà á nà ká rasulullah. أشهد أن لا إله إلا الله وأنك رسول الله أشهد أن لا إله إلا الله وأنك رسول الله ما بيبينو كينيو هنا سنة وهيك هبو مريم نرى جيني جيني نمنا بيبينو ناك ونبع محمد صلى الله عليه وسلم أنتو مريو عمر أكاي جاكا ريما نمبر تايني ريما ọkùnrin ní ní allahu akbar allahu akbar ha ya bẹ́ẹ̀ bá kí lè rẹ́ náà mẹ́rin wọ́n tún mọ̀ yóò báyìí kẹ́kẹ́kẹ́ lè rẹ́ yẹn sọ̀rọ̀ ó mà kàyè sẹ́lẹ̀dì bá tẹ̀ mẹ́. sẹ́lẹ̀dì àtẹ̀ mẹ́ àlẹ́ bàtọ̀ ẹ̀ ẹ̀ fọ́ ɔmo aka dɛ ne tɔ hɛ dɛmi sa fi ɛva umar yɛ ɔbi bi ɔnyanan bi hamza yɛ ɔbi bi ɔsan protest ananyi ni islam ɔmo demonstration anabi ananyi protest ayi ni islam ɔmo abɛ nana akpɛtɛkɛ na demonstrate na yɛ ɔsɔ na bi hujja ni ni islam ɛnɛ sɛ bi hujja ɛkɛ na protest ɛkɛ na demonstrate hujja ni. dani bɔbɔ yɔ de di dani bɔbɔ yɔ de di ɔmɔ ɔrɛ hamza dani tɔɛ dani demonstration la ŋɔni kaaba a na ara tɔhɛ dɛ sahɛ bɔ dɛ ani takbiri nana alahu akbar la ilaha illallah ɛna ni bɔbɔ ma de ɛna ara tɔhɛ dɛ i bɛ tu umaru kɔ yɛ ɔbi disa gɔ sa i bɛ tu hamza kɔ yɛ ɔbi disa gɔ sa ɔba wɔlɔ sa a wusu bɛ a wusu bɛ ne hɛ su ba la. dɔɔdɔ bɛ fɛn mu suura nu kuma rɛ ma ɛnyama nyama jɛ ɔkada yɛ dudu tiɛ tɛ yi kurɛs káfiri kurɛs ni ayi dudu yɛ tɛ ne yi yire yɛ ɛda ɛn ìdí yɛ ne niro ka ɛ ma se ne san ne kura ɛ ma ɛ ma ma yàtɛ yàtɛ kɔntɔn mori yi. Omar ọ̀nà Hamza ọkè hí ọ̀nà ohun omori yọ ni rehak alfarukun ọ̀nà omori yìí lò lọ́sí mẹ́ha yìí náà ká ní zẹ̀yẹ̀zọ̀ ní lè ṣe lọ́fíìsì zẹ̀yẹ̀zọ̀ fẹ́ ibn maja ọ̀rẹ́ alhaki ini hadisi rẹ̀ dọ̀rẹ̀ wọn bẹ abdullahi bin abbas radiyallahu anhu ẹ̀ka yìí لما أسلم عمر عمر ندي إسلام نزل جبريل ملاك جبريل بلتشيتين تومري فقال بك يا محمد أو محمد لقد استبشر أهل السماء بإسلام عمر أبن أبن نهي السماء بما جرى جري الإسلام ومن عمر دو أي الإسلام أنا عمر الإسلام أبن نهي السماء بما جرى جري ini hadisi sa ɔne buhari si tɔhɛ hɔn bi abdullahi bin mas'ud radiyallahu anhu ɔkae maazina aizatan mundu asilama umar ɔno banyɛ ɔno no kato ɔno no yi ɛne ba na bi ni horo mɔ ne umar horo di islam horo mɔ ni umar horo di islam ama mɛ kii ini modern poet ɔne nyi ni arabic literature ama ha hafi bika ibrahim sha'irun ni ɔno se kae ne kɔsida no ma he alkɔsida to omariya baka ne kae قد كنت أعداء أعديها فصرتنا بنعمة الله حسنا من أعديا قريت تبغي أباها في محمدها وللحنيفة جبار يواليها سمعت صورة طه من مرتلها فزلزلت نية قد قمت تنويها ويوم أسلمت عز الهاق وارتفع عن كاهل الدين أثقال يعانيها وصاح فيه بلال صيحة خشعة لها القلوب ولبت أمر باريها قد كنت آبي آبها فلها بنعمة الله حسنا من عاديها أوما ọ̀dọ̀ ọ̀rẹ́ bí mi nínú ìkẹ́kẹ́ ó ní ní hanwó bí i kí islam ọ̀run tó mọ̀ yìí ló bá bára rírí ayámbò mọ̀rìrì ọ̀rẹ́ mọ̀rọ̀ mọ̀rìrì ló bá bára hisnan ẹ̀wọ̀rọ̀wọ̀ mínà àbíyà anadzo de yɔnivi islam dɔwɔ fayi sáyɛ kɔn kasinyɔ hii avɔtɔ ha yɛ hɛ na ɛsɛ dɔwɔ ato ɛwọn dɔwɔ yɛ nyɔ hɛ na ɛsɛ dɔwɔ ato dɔwɔ ba yɛ hɔ nabɔ yɛ islam ilé yìí jɛ kóòlì kẹfà náà avɔ níbi islam ọ̀pọ̀ abúlé ọmọ níbi ìdíbọn níbi islam hàn hàn. wàdí ní ẹ̀wọ́ àtọ́ hẹ̀ lóò ìkẹwọn náà pẹ́ nkátá tó bí islam ọ̀nà lóòrí jọ̀rọ̀ wọ́n pẹ́ nkátá tó anábàá muhammed sallallahu alayhi eh, e wa sallam ẹ̀hẹ́ náà yí islam náà ní ọ̀nà ìṣeré nà ọ̀nà jẹ́ẹ̀yà ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀gùnbá nínà. ìdílé yìí nà fún fazunzilat niyyatun qad kunta tanwiha ara no sana ono sina kasa na mere idu usura tuto haire ara no sevaro ara no bara no ara biyo no sana ara wa ti no iza idu usura tuto haire ina ko no ba sidi islam e ko ma azal haqq وكتا اذا اذا انه كتاني هنا وارتفعت عن كاهل الدين اثقال يعانيها ẹ̀wọ̀n ẹnu anábì bí yàrá ẹ̀kí islam bí ewúrẹ́ ẹ̀kí islam ẹ̀nìzì islam lọ́sùnmọ̀ nkàkà ìjú wọ̀ bọ́ bá dẹ lọ́mọ ní kànáà kó lè dọ́kọ̀ra kó nízì islam dẹ́mu islam dọ́kẹ̀rẹ̀. وصاح في بلاد صيحة خشعت لها القلوب ولبت أمر أمر باريها بلاد إني هنا أنا كبر نيك كي إبا هذه دني سابا ما بدأ دون ويني دايلوسي ayélujáfí lọ́sẹ̀dẹ̀ yìí omori yà nana tó nà hafi ka ibrahim ṣayọ ní ọmọ màánà kan ní modern poet ọdẹ ní na káwọn ní ẹgbẹ pàbọ history ọmọ náà ọbàrà tí náà hẹ bá sì bẹrí omar kàrẹ tó tó mara ọkọ yẹ modern poet ọrẹ ọmọ ṣọkí ṣọkí bí kadai ọ̀nìyàn ekudu tó àhànyára yà kàrẹ nana bíi. shu'ara anaye no me ini 20th century al 21st century hii na nani ana mume ni 20th century na pana watu wa ma Sayyid Ali karramallahu wajhahu radiyallahu anhu bani baka ni kai ono ye benyi benyana ni hijira ina kewu wele ni hijira na

ẹ̀ka lè mi ti gbò ẹ̀ka lè yé léde tọ̀rọ̀ ọ̀pá yàfẹ́ yàfẹ́ yàfẹ́ bẹ́ẹ̀ fún mi gẹ́gẹ́ ilé ka ilé kaaba bọ́ọ̀ bẹ́ẹ̀ tuwa ìràgbọ́ragbó ẹ̀mẹ̀ bó yí ni kaaba bẹ́ẹ̀ tuwa bá a pa ìwà ni ka yìí ọ̀nì bùnú xatọ́ dọ́bẹ̀ yín mà dọ́kì sẹ́ hàtì lọ ojú òdìdí yé irin sunu ní èrè à láti ọ̀tọ̀ mi. ọdị tụrụ agbọdọ ọdị ihe ị na ya aka doko dibi ya ire sono na ere ya ori na ezika ya ọnọdụ ọnya na ọwọ dezika ụjọ na owere ụjọ kun dezika ụsa na owere ụsọ kun ọbara na ire mata ọnị ahụ akɔla na mi yiyi lɛ bana tɛmɛ ɔbɛ mi ha tɛmɛ bana going to agreement recovery correction ni sɛn agreement ɔlɔ agreement ɔlɔ bi kai abisi wa ni ba yɛ tɛ ogu a yi a abisi a bisa ba yɛ tɛ jago susu wa na isɔlɔ yi ma ɔkɔnɔ ɛsɛ yi ma na bi ni hɛnɛ wa agri islam dɔmi hijira ɛnɛ nyɛ abogua ma ɔna yɛ ɔna yɛ abɔba ahɛta yi ka ne mi ɛnɛ mi ɛnɛ mi ɛfɛ na ɔbɔbɔ no ne ko nfa fi mi nfa yi si akɔw ma ana mi le maa nso ka yɛ wɔdɔ ɔbafo da ano kaba na ne hijira ɔna ne madina ɔna atɔ na ɔba sɛ ɔba na gɛrɛ lati o tɔ wuli you wòye mímọ àmì ẹsẹ ni preambles on introduction and dọ́ọ̀sì lé ní wọ́n máa rẹ̀ lọ́dọ̀ nínú ọ̀nì royal list kẹ́ ẹ sọ fún ọ̀nì rẹ̀ yá ẹ̀ ẹ̀ ẹ̀dẹ̀ sẹ́ni máa nínú. Lọ́tún tó wọlé. Ọmọ àti ọmọ sàpá àbájọ náà hàn. Àmì nìzí rẹ̀ kó I'm àmì rẹ̀ kó pàpà náà kò ní ìsìlá.

masa asarara dɔ nere bi kaafiri eye anyɔkɔre ne ebere nto omori hii na kaka na mɛ ɛna kɔ nto omori ɔmo ɔrɛ eh, yɛ eh. kalabas ɛkoko eh, bi kaafiri ɔrɛ oh. ama ɔyɛ kaka na nene bɛnyi sɛ ebere ɔ bɛnyi sɛ ebere nto omori hii na etu. ọchị dị na otu ụkọrọ na ekpere ntụ omori ime anọsị n'aka na ndịda okwuru ụzọ ije ahụ ọba ba ọrị hị ịma e karị ahụ dapụ cheke cheke hiwa ahụ ati hiwa ahụ bọngrasa ala bas ọnụmanarị kụ cheke cheke hiwa dasọ ị gaa ń tún múrí yẹrọ lọ́n tún ka ọ̀nà àwọ̀ orí ìdùnmá al-abbas ọ na ọ̀nà ọ na ẹ̀ anyanwọ́n anya anyanwọ́n mẹ́ akọ́ wọn ẹ̀ ní akọ́ ọ̀rọ̀ na wọn lọ́sàá bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ amade ni parizo ntumuri kare na nangu de parabovu eke ntumuri ya hore wa ya hore wa ya okay maka ka na hore wa cheke cheke na hore na na ama na nuru don do danya ina na saade ono sadi ono kisa na ene ene le hana na ni zore he am ba abu bakar shire da abu bakar radiyallahu anhu ya rasul allah e won to muri hum bandal amn wal ashira ije nyara ye bi no dere banda ino ono so ma sutura so ni esuta enwa ebe sutu ɛkɛ fidia ransom ɛkɛ ne yɛ ababawa de esi nyo kata tora wa rɛ so economically de esi bo ya tukuna bɔ ɔwɔwɔ ɔhɔwɔ omori oyi nyere nwa ayi de ɛbɛrɛ ma ba de islam de kana kɛrɛ mi don to omori kɛ suure na de omar ka abubakar jɛ to n'ɔjɛ e b'a la ɲɔgɔn na lọ́tún tó wuli. ọ̀nà ọ̀rọ̀ rẹ̀ ọ̀nà sọ́mùrí àmàtúmọ̀ ńlẹ̀ ẹ̀ ẹ̀ bí sọ́mùrí ọ̀bà ara ní ojú àná yìí anabara ni wọ́n tó múrẹ̀ nìkan yìí sọ́lẹ̀ títẹ́ sọ́lẹ̀ títẹ́ yìí àlì lọ́wọ́ sọ́lẹ̀ títẹ́ yìí lọ́wọ́ sí àkílù fẹ́hẹ̀ yọ akílò rí àlè bá ń da akílò wọn sáàsì káàbìrì ní ìwọ́n rẹ̀ kó ọmọ sákìlù tó ẹ̀yà àlè dálé ọ̀sẹ̀ rẹ̀ so ọ̀bẹ̀rẹ̀ mọ́ náà bọ́ọ̀ sí òdì títẹ́ yọ hamza bọ́ọ̀ hóró bọ́ọ̀ abbas yẹ hamza dé hamza ọ̀sẹ̀ rẹ̀ so hamza rẹ̀ abbas di ọ̀nkùnrin tó mọ̀ yìí ɛnna ɛyɛ ba n'ɔkɔ kɔn tó o yi ana asopɛ dɛ ɔno ayɛ ɛnya ɔɔ abɛnya ɔkò sóri títà yìí hamza dɔɔsi alapas rẹ so dɔɔ sóri títà yìí ali dɔɔsi akiru rẹ so ɔbɛrɛ mu ɔka bisɛm a ɔde ka yi ɔkata ɔde sóri títà yìí ɔne ɔma anya mbɛrɛ nafa sika bi yi rɛ dɔɔ sóri títà yìí ɔno fɛn so ɔka bi ka yi avɛnɛn avɛnɛn ɔdɔ bi di kaziri tɛ vɛnɛn. ohiku ɛvɛnɛn agyindiwi ɛvɛvɛnɛn ɔbɛrɛ man dɛ na ba ha asɔnya na na ha anabai muhammad sallallahu alaihi wasallam de kɔ arɔ abubakar ara abubakar ọmọ sọmọ fọ sọlọtọ tó mi. ìjà yà ni ekyi yẹ tẹ ẹnìrẹ ọmọ náà. ijaya n'ekyi yɛte de wayi n'ekyi yɛte ɛnere ano na dɛ kizi ŋmari gye to omu ni gye to. ini sɔtil anfal ɔni ya iye ke ɔdi bi di yare bolo mu sɔtil anfal dɔw bi aka ni kayi ma aka na le na bi jin an yi akuna lahu asrar hatta yufina fil ardi turiduna arada dunya wallahu yuridu al-akhirah wallahu azizun hakim لولا كتاب من الله سبق لمسكم فيما أخذتم byenyenyi kanye mama varehe inara kupapa na sako kanye mama varehe ni kabiri ni hatta yuthina fil ard aka wa ruba ila sate awon wahada ila sate turiduna arada dunya kwesi isehana minna wallahu yuridu al akhirah idan ko no mori hesi wallahu azizun hakim ono mo no mo katadon mo katadon dire yonon me me re yana lawla kitabu min allah sabaq ẹ̀ẹ́dìrẹ́ e amábídẹ́rẹ́ àdọ́bìdì húnúbọ̀ náà mórí ọ̀rọ̀ ìtẹ̀rẹ́ títọ́ ọ̀rọ̀ ìmẹ̀ títẹ́ húnúbọ̀ náà mórí ẹni kì sọ ìtẹ̀ ẹni kì ọmọ náà kúrẹ̀ kúpọ̀ ọ̀pọ̀ náà máa ẹsẹ̀ máa ọ̀nà kó ẹni kà ẹ ọ̀tútù kà ẹni wẹ̀ yẹ kókó yìí ẹni kà ɛɛbere ɔno na nabedere aba dede hu nbɔ na ɔmɔri lamasakum fima akhadtum adabun azim oyɔ oyɔ akɔ ɔyɔ asoɔ kanya ɔnene ɛne sɔ no dɔ ne ma abɔ ɛne kɛ ɔno dɔ ne ma abɔ ɔdo dɔ kɛ ɛnɔ do zɔre henene ɛɛ ɛsu tɛ kɛyɛ dɛ sɛ ne do akɔrɔ wɔ akɔ lɔtɔ tobi fiɲɛ sɛlɛ tuna na. na here ya nanan de umar na twa na muhammad sallallahu alaihi wasallam de ka na nke ya choriri de umar ba ah, ka kuma ya rasulullah wonto don to sallallahu alaihi wasallam dokai oyana ya ni ya ni ono ya asị zọni ogbo dama nsọ zọni ọsị gwuri ọchọ nọ naanị anyị ọchọ ya ọdụ ntụ omori dọkịta n'ugbo ya ọsị gwuri na nọ naanị dasị zọni kedu ya na ntị ete ya ọnịnị ịnụ sọ mụmịnị naanị ẹnẹ kaka yi oyè ọmọ ọyà ntị ete ya e, ẹ yà nwa ana ha ẹ e, bẹ ọnyara ya ọmọ nkanya ana ha yẹ ẹma. lati o ntụ omori ọmọ kẹmẹ ha náà. دونتو من تنيو كدر سكاي لو أذبنا في, في هذا الأمر يا عمر ما نجا غيرك aya ne rie no ya vire ono kene de ransom ene edowe ekehe kene horo wa bo aya ne rie ben no ya e ya mi ama ya na ha eh, e de umar on nyara chochocho aguka ya juni aguka ya jaru e bi aso ɛgɔye awo katakata ne yɛrɛ so ma azahu ne yi wa ɔma kɛyi ne nuru wanya ɔnya nana ma ayɛ asa mɔni ayɛ asa mɔni ne ne hɛ ne nuru wanya ni ayɛ asa mɔ ɔma ɛrɛba ŋwɛ kuyɔ nɔ naani ɔna omori ba ɔhɔ aguvɔ ni ɔma rɛ dɔ ɔyɔ ntɔ na ɔyɛ ni ne nuru wanya ɛnɛ ni dɔtɔ.

ẹ̀rẹ̀yìn náà mọ̀ ẹ̀rẹ̀yìn náà mọ̀ rí títẹ́ ọ̀zọ̀ ń tó mọ̀ rí màmì káyí bí wá ìjí ẹtẹ́ ló jẹ́ ìpè iná ra ó jẹ́ tí rẹ̀ tó mọ̀ tó káyé yàbọ̀ yàbọ̀ kọ́ ọ̀ma ní ìyà ó mọ̀ tó ọ̀ka ní káyé làwùnà dàbọ̀ náà di yọ̀ mọ̀ kéyàmà kúlù náà sì yẹ́ dùkúlù jẹ́nata ìlà wàhídán ìlà wàhídán lọ́kọ̀ṣìtò àkúnà ànàdàl kàlwàhíd. ọka anọ ina kui kiyama ina kui kana ku ka bọla amal janna ni akọ nyara joni kimi ina eba wal janna bawo e fi ona kama na wa sei kono bo nyara na na eba wal janna ana ma kawaji isuka ije ki isuka ya ba hakin ahe ko mori isuka ya obi asuka kokoroko asu mu mo we ya bo ìsọ́nsọ̀n dùn rírì ìkú yẹ tẹ́ ìsúká yàfọ́ hẹ́lọ ọ̀nà yẹ́mùrẹ̀ yà náà kẹ́kẹ́ lọ́tọ̀ tó wọlé ẹ̀dì náà hàn ìjọ ọmọ nìkẹ́nẹ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ náà ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀nìwọ̀ ha ìjì ẹ̀tẹ́ bírí ọmọdé jì ẹ̀tẹ́ ló sì jẹ́ epi ọmọ ìzọ́ jẹ́ ẹ̀tọ́ iná wọ́n fọ́kànnì ọbẹ kọ hin tó múlẹ kọ hin dọkà yìí makamu ibrahim ọ̀nà nàn sẹ́yìn makamu ibrahim ọ̀nà bí sáà nàbí ibrahim àjẹ́ ló ti yin kàába kọ́ra ẹnu nàn àmì kọ́ra ha jù ara mi tọ́wà ló jẹ̀sí tirẹ̀ nàn ló nyiná fèrè ra kàyà rẹ̀ bí ọmọ àti ẹ̀ka tó múlẹ kà yìí jẹ́ bẹ́ẹ̀ nẹ́ ẹ̀ nẹ́ yìí zọ akọ́sálà jẹ́ bẹ́ẹ̀ àyè zọ òbórí zọ ọ̀nà ihaya n'iki yete n'omuri nkayo nt'omuri nkayo watakhidhuhu min maqami ibrahima musalla waayahi maqami ibrahim ononne waayeeza okusala ninio diwahikete nosikepi izomakaretu ahasawo ihono ntomori ihone umarkayo ntomori kewo ntomori ya rasulallahi yadkhulu ala nisaika albarru walfajiri فلو أمرتهن يهتجبن ewon to muri tazo eza tazo hemi bana ntu sew e abi ne hida wa mika wa ya ne mo ba ya wa anyi se fi gwemu hin asa ra bala ma ade ma ne ha ha ti de de su lo de ba anyi se fi gwemu ɛyɛ akara yi e, esɔ na ɔdi guwa yi ebiri ɔ ebiri so ntomori ghara na maa ni ka ọ dɔnyɔ nɛɛn riri ɔntomori yɛrɛ ɔmɔ nyi no ma bɔ na bulu jahash ɔnɔ niri bi jɛ nyara ɔnɔ ntomori ụwa bụ ọnọ ene ewuribi je enyara ino nyene ọra balaga de ọra re balaga asụrụ emebiri aka na asụma nke ọnyara ebe ọnyara wa ọdị ọzọ na ụnyanwụ nye ọdị ọnyara ọgbọta wee nyanwụ nye ọ na-ewuribi je enyara wa azụ nyọọ n'ọdị islam láti ohun tó mọ̀rí nìyẹn. ohun tó mọ̀rí jahash iriyondo omori rirodo omori igyondo bi nikuru te kuru oho ni sama amma meska man nizo ma so say how is my is man don to omori woli man this happen ni na de bari woli man o yiki aso woli man re na ni ni ni yeter they are discuss discussion they are kare ko they are ọsọntọ ọmọdé ọmọntọ ọmọ zehigi zeyina bamaka ọnara ẹyẹ atẹ amadi ẹkẹwọ kube iku gẹnẹ ọkùnkùn ọfìn kọmfọtẹbù lọrẹ aláwọ ẹni yẹ sáàmì ẹnna àkàrà ẹnna náà yẹ sáré ẹnna náà ẹnna yẹ kú wà náà ẹnna náà ẹ lọsọntọ ọmọdé ọkùnkùn kube iku gẹnẹ ọtọ ọmọdé ọbẹ dọ ọbẹ tukù sọmọ ọbẹ ọbẹ tukù gẹnẹ ẹ ọwọ ànyọ káyọ wà káwárẹ pẹtẹ wà ɛkɔ no ohu na ya dada ma nyi ne ne asaa de ne kaka yɛ ebi ne ehu to ɔmo yi de kabe ba gye ezu mo ne sɔɔre ase eve ɔroma na ase so sɔɔre eve kobi de ne ereri ne sɔɔre na se ba yɛ to ɔmo yi ɛni kabe yɛ ase ɔmo ne sɔɔre se ne eyi de ɛna gye ezi ke sɔɔre ɔfi. lọ́tí ohun tó wùrí ní omori bí kí a yà hẹ́tẹ̀ yà ájúhà nàbí na àmànà látàkọlù buyúta nàbí ilá àyù dánilakún ìlàtà àmìn bayra náfìrí na iná ولكن إذا دعيتم فادخلوا فإذا طعنتم فانتشروا ولا مستانسين لهديه إن ذلكم كان يؤذي النبي فيستعي منكم والله لا يستعي من الحق وإذا سألتموهن متاعا فاسألوهن من وراء حجاب ذلكم أطهر لقلوبكم ذلكم أطهر لقلوبكم وقلوبهن وما كان لكم أن تؤذوا رسول الله

ila ta'amin duwa na resa ni ni gaira na na ina anade ka na ma jezi ke so vi aso e ma de no di so re ye ga chu ti ka na arịsa ni do ase ba na jezi ولكن إذا دعيتم فادخلوا أما فإذا تعلمتم فانتشروا وهذا يزال لنا قال حنيني ولا مستانسين لحديث أصول الجيد واسرنو kare wa filimu gajeri ni do wa kare wa petanini umuri kono rosi inna dhalikum kana yudin nabiy ọ̀nà wọ̀ bá mi máa wá àkàtọ̀ tó orí ẹ̀rọ fàyàsà yìí ní nkùn dààyò yà wọn ni wọláwò láyàsà yìí ní alhaq omori ọmọ anyi òkè ìdá ìdá ọ̀ẹ́ka ìdá ìdá ayé ọ̀nà omori ọ̀nà ọmọ anyi òkè ìdá ìdá ọ̀ẹ́ka وإذا

وما كان لكم أن تضوا رسول الله أبا طول لك واقوان كتا تنتو مرينني ولا أن تنكروا أزواجه من بعده أبدا ọ̀rọ̀ tó rà ọ̀nà ọ̀ntò mórí ọ̀rọ̀ àṣẹ ẹ̀ tẹ̀tẹ̀ káwakáka ọ̀nyẹ́ na ọ̀nà ọ̀ntò mórí ọ̀nà àṣẹ àwòtọ́lá bọ̀ nyọ̀ káwakáka wà nyọ̀ ni ọ̀zọ́ ọ̀tọ̀ yọ̀ ẹ̀yọ̀ wà ẹ̀yọ̀ wà ọ̀nà ẹ̀nẹ́rẹ̀rẹ̀ nyọ̀ sọ̀ ọ̀ntò mórí ọ̀ntò mórí ọ̀rọ̀ àṣẹ ẹ̀ إن ذلكم كان عند الله عظيما كوا ظن نيري أبانيا بنيو إدو نوموري أمري يا أبا لا يمكن فيتا لكن إذا عمر جاءت وجمع إذا لم يجاءت لفظ تمرين إذا يمام جاءت أما محمد صلى الله عليه وسلم ìdísọ mi lé nyìmá bẹ́ẹ̀ akóhe bẹ́ẹ̀ akóhe gẹ̀rẹ́ òhìọ́ mi nyìnà ẹ̀ yẹ kó ẹ̀nà hẹ́ mi. umar oye wa baka asa rabbuhu intalaka kunna an yubdilahu azwajan khayran min kunna wa akóhe ni kuntu mori yìí náà ẹ omori amasi mẹta oyi onini náà jẹ ẹyin ní ní hu náà ọ̀nà ẹ̀ ń yọ ìgbà aya ce ta da abin mana ki san to bari da ya ce ya ta hun wo murin kai asarabuhu in tallaqakum an yubdilahu azwajan khayran minkum مسلمات مؤمنات قانتات تائبات عابدات سائحات طيبات وابكارات asara buhu omori alaba e muhammad sumeta o ntanlaka kunna oyi nimi wa mma akɔ hanan na awɔ enye naa na akɔ na tó omori ɛna koko bɔ ɛna koko bɔ ɛna koko bee ɛna nye naa ɔmo kɔ hanan ɛna wɛ anaanyi ka omori oyintare otoyi agowenyo no ntó omori raza ɛrɛ e nye ahawɔ. lẹ́sẹ̀lẹ̀ lẹ́kùnrin àpò òyìnbí ọ̀ wọ́n odò mórí à intervene ọmọdé kan náà sí mẹ́ta ọdún mórí òyìn òní ni yóò mórí èbèrè sani kẹrẹ ayé omi dídá hó àti wájà ń sọyìn ní mẹ́kún kọ́nà ọmọdé ọ̀sẹ̀ dọ́ọ̀rẹ́ sọ̀yọ̀ ẹ̀yẹ náà má ní ọ̀yẹ̀ kún náà òní ni ẹ̀yẹ náà náà ni mùsùlùmáàtì bẹ́ẹ̀ ni mùsùlùmí àtàná sẹ́dẹ̀ yóò mórí mùmínáàtì bẹ́ẹ̀

radiyallahu anhu umar yene ro ma kere wa hayu nto mori agokuto ma ne chete nto mori eh nto mori onye kataba and then describes and na chere sa ha jibril onye chete do ra mokora ne don nto mori ba kai wa hayu ne chete and na chere de ya chere ìjẹ́ ẹ̀rẹ́ sọ tẹ̀rẹ̀ dẹ́ máa rẹ̀ ká ló ń tó mórí sẹ́ni tẹ̀rẹ̀ tẹ́tẹ́ ló ń system na sitɛ wa titɛ ɔmar raja ma ano ɔyina bɛ na kyɛri wa yɛ titɛ ìyá náà yẹn náà bi tiɛ kɛkɛ yi wàlá kọ́ni kọ́lọ́kùnà lè ń sára min sùlámà tó min kéyìn tó ma jẹ́ àwọn náà wọn tó fata kí kọ́ra rí ma kéyìn. ثم خلقنا النطفة علقة فَخَلَقْنَا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسرنا العظام أهلاما ثم أنشأناه خلقا آخر إذا أنا أنتم ريكا بيتشوان أمري أقنا أقنا لا من سلالة من قين هو ننهو أنبتو هو نزي enezo da hu

umenye ɔrɔ bɛ dɔɔni baba de di nyamu tini anyarata fakhalaqna alaqata mudghatan doni bara anyarata ntinuye gangu fakhalaqna almudghata ni doni baruye gangu tini etoko fakazawna alidhama lahaman doni ba duye kwetoko nenengo thumma anshana khalqan akhar abira mono doni bana tunire ire nyi tohe ona migorei ona moto ona mahe ona ba kwegange wana ba tohe ila na na ntomri ka fi wa umar je ntomri ka ba na do umar ka fa tabarakallahu ahsanal khaliqin ah unaba ah, unaba unaba da ni wa ka toto fo olua toto fo olua unaba ma o mori o pa ni o mori o mori na ka una mo da kere kere mo mai ne una ro na kere kere ino na don tí o mọ̀ yìí kẹ́ ọ́ ma àbọ̀ mi tiẹ̀ tẹ́ ẹ̀ nù náà bàbá tẹ̀. ó lọ́ọ́ lọ́wọ́ nsọ gbọ́ don tí o mọ̀ yìí kẹ́ sẹ́sẹ̀ gbọ́ gẹ́ẹ́rẹ́ ọmọ náà bàbá tẹ̀. lọ́tún tó wí. الفاروق عمر بن الخطاب رضي الله عنه أبا نمي غادين إلي المدينة anke nu be me shove shove shove ini nu bana lafi ham e lì mi yo wa kai al imam tabarani rahmatullah alayhi o shota hini hadith da hono be abu sa'id al khudri radiyallahu anhu o kai onto mu sallallahu sallam, wasallam kaka من أبغض umara فقد أبغضني ọ̀rọ̀ náà هري hẹ̀rí umar ọ̀rọ̀ هري hẹ̀rẹ́ nu

láti ọ̀tọ́ mọ̀rí mi wa innahu lam yab'ath Allah nabiyyan illa kana fi ummatihi muhaddathun don to mọ̀rí da kan kai enya nibi no mọ̀rí toto ene kaka evo mọ̀rí short mazere man muhadd e olama he muhaddath وإن يكن في أمتي منهم أحد فهو عمر أبني محدث إن رغبان تومري أنا عمر قالوا يا رسول الله ده صعب ان لك وانت امره كيف محدث فهم محدث دونت امره كاي قال تتكلم الملائكة على لسانه انا فهمي اكا ملائكة ني دوري توري نوكا ọ̀dọ́lẹ́ àwọn màláìkù ní ẹ́ẹ̀dọ́rẹ̀ ẹ́ẹ̀dọ́rẹ̀ ètò ìrìnúkà ní ìrìnlẹ̀ ìwò ìrìnúkà. a ń kọ́ mẹ́ẹ̀ẹ́ka ọ̀dọ́mányí ame kukwa ayo ijiji na na ave be kiji na na kukwa kare ebo ngota ebo ngota tatu mtu mulimi apejwa ninyo sewa wana ena na ame kukwa ya ismaka na na ame kukwa ya nene akenyi jini e, ya ismaka ne kanu mtu sallallahu alaihi wasallam ana kainire umar ini hadisi sani atabarani sitra ini al awsat hunu mi abdullahi bin abbas radiyallahu anhuma okay جاء جبريل الى النبي صلى الله عليه وسلم ملاك جبريل وبيتو نبي محمد صلى الله عليه وسلم فقال لملاك جبريل دوكاي اقري عمر السلام بيراني كو عمر بيراني سلام يا ملاك جبريل كاي انتو مريكو ماني كاي عمراني wa akhbirhu duwa kenu be yokai anna qadabahu izzun wa ridahu hukmun ko kwai ai ko no ako uyo bini dobo katan ori le hini ne ilo hina no ko kare yo inni asana wa abdullah bin abbas radiyallahu anhuma kontu no kontu muri yokai o kontu muri kai ما في السماء ملك إلا وهو يوقر أمرا اني ملايكة لا ينسى من كيف ادوباني يوما ولا في الأرض شيطان إلا وهو يفرق من عمر أين شيطان لا يرسل سيدي كيف يهيم عمر أنا كيف يهيم عمر شيطان لا يرسل من يهيم عمر ملايكة لا ينسى من ذلك كيف هدبني عمر sílátù ọ̀tọ́mọ̀rí inú hadith ní alimami tirmidhi ọmọ fẹ̀hẹ̀ bóun wí abdullahi bin umar radiyallahu anhu anna rasulullah sallallahu alaihi wasallam kuntu amri qal aka inna allaha ja'ala al-haqqa ala lisani umar wa qalbi umri ọmire ịdị ịdọ kịka dọmne dọsịtịnere sụrarị omar ọrị na ya nị ọrị na ya dọkịta omori aka nị ka yi ịnị hadis ọnụ babin amir dọbe ọka yi لو كان بعد نبي لكان عمر بن الخطاب ايا ني ني بيسا ابرمون النبي محمد صلى الله عليه وسلم عمر يا نبي صلى الله عليه وسلم صلى الله عليه وسلم نعم صلى الله عليه وسلم لماذا يكون استخلاف استخلاف أبي بكر بن عمر رضي الله عنهما عيشة أنا أبو بكر أنا سو عمر كو ودم رسول الله وهو أرى aisha radiyallahu anha ọmọ àkàlì kàyé aisha kan nana bakar kyerɛ anabi wasiya ɔka titɛ kɔla fiha dɔka ati na wasiya nana bie bɛtɔ bi awɔ bisimilahi rahman rahim هذا ما أوصى به أبو بكر بن أبي قحافة عند خروجه من الدنيا أصنع غيري أنا أبو بكر مكتتاني إني أبو بكر نوذي أبو قحافة ini jamaa baa hoo ne hono naa hina yu, hina hina yu'man al-kafir aw yu'amman al-kafir wa yurtaqa al-fajir wa yusaddaqu al-kadhib inu mene ne ina ne aka homa de ni amako kunya ya kafiri da kunya kafiri da kukunya wa jim diyoda da kukudo ni le chevi kafiri ona ba jindi yoda jandukola da kukunya wahya oni yete eri ama akaba ko na le umma ma bakar kono mane ya nfa so kubes ka kai no no umuri bara ba amin da bakar ba kan kai inni astakhlifu alaykum umar bin khattab ma so umar ko do bi di yoni ne ko dam rasul do do bi di yoni ne umar ibn al-khattab fa iyadil ona me bebe fadhalika dhanni bihi wa rajai fi wa rajai fi ara me ni ovo non isimi eje ko e mo ovo non ona me bebe ara ara me ni ovo non isimi eje ko e mo ovo non wa iyadu wa yubaddil fala a'lamu al-ghaib ọba na me huna de ke huna me ni ini jọba bọ́bàrì ìjọba ọwọ́n jùzẹ́ ní ẹ̀bọ̀rọ̀ ni ọ̀nà abúbakari ọ̀nà ìsànàtẹ̀ isọ́ni lórí rẹ̀ ọgbọ́dún mẹ́ ọmọ nṣọ́ ni o ọ̀nà bìbìrì yín ọ̀nà abúbakari ọ̀nà ìsànàtẹ̀ slọ́tù tó mú nínú ọ̀nà ìsànàtẹ̀ wọ́sẹ̀yà lọ́mùlẹ́dínà dọ́làmù ayẹmú nkálàbẹ̀ ní ànkálẹ̀bù ẹ̀nana mẹ́hùnà ebe ayé ìsọ̀nsọ̀ ni ìsẹ̀ bá bẹ̀ tá ẹni ní ìlú mọ̀rí. wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. sọ́sọ́lámù. ọ̀ka ọ̀sí yà nà wọ́n. ọ̀ka títọ́ mọ́ yi yìí abalẹ̀ ọmọ ntọ́ mọ̀rí ọ̀bọ̀n ta. ìjẹ́ wọn kọ́ra hó hàn. lọ́tọ̀ tó mọ̀ ní. duwere bàtà ni wọ́n sẹ́ abubakar abakayi ọmọ àrùn ọmọ àrùn ọyọ ọbì dẹ́bọ̀ bá dọ́bàtà abakayi ọ̀nìkàyè ẹnì mùsùlùmífùkà ní báàdì máa sọ wọ́n dọ́mi dẹ́wọ́n mi rẹ so ọ̀fẹ́ dẹ́mọ́ ní màrà àhọ́ ni wà á dọ́mi rẹ so wọ́n mú màrà àṣẹ rẹ tẹ́tẹ́ wọ́n mọ̀ sí kàbí takwa allah máa kọ́ wọn lọ́rẹ́ àwọn ẹgbẹ́ òmòrí yìí إن لله عملا بالليل لا يقبله بالنهار أنو كرنا يكمل يوم وريه إن راهو أما دونا من عمره يا دو وعملا بالنهار لا يقبله بالليل دانو كرنا بركوا يوم وريه إن أدم وأنا سبعه من عمره أدم وإنه لا تقبل نافلة حتى تودى الفريدة hatta tuadda al-farida ẹ̀yin nafila anaba do weyi aka wo shababu jeda umuri ba di nafila weyi aka ba do so jeda ay ay na na aka idi ejezi idi ni binafila ababo de ne tita umuri ba ya فإنما ثقلت موازين من ثقلت موازينه يوم القيامة باتباعهم الحق في الدنيا dɔw bakara akaye ɔmari nkaye ɛnɛnɛ kaka ɔkɔrɔ yɛ e zɛ nini ɔrata hu kɔrɔ hi mɛ nne kui kiyama ìwọ ɛnini vanarata ɔyiza vanarata nne kui kiyama vɔrata agobi zɛyiza anayi ni ŋɔnɔɔn agobi kɛnɛ saasi zɛyiza wɔfakɔlahu aleyi bi zɛyiza n'ɔmɛ kaye ɔkɔrɔ yɛ zɛ nɔrata no. وهق لميزان لا يوضع فيه إلا الحق إلا الحق أن يكون ثقيلا ọ̀rọ̀ بلي رسو يو yọ ìwọ̀n ẹnú ẹ̀ka kẹ́yìn sọ́sọ́ náà sì tẹ̀lé ẹ̀ lè dẹ̀yìn dá وإنما إنما خفت موازين من خفت موازينه يوم القيامة باتباعهم الباطل أذاين ككاي إنو أنا أهرة إن قرأ انا نمي أهرة اراكا ɔyɛ mɛ nɔrɔ ta ho vama hɛrɛ afrika yi mɛnsa asirikye ire na enye sasa ɛmɛrɛ mɛmɛ a ya ɛmɛrɛ mɛmɛ a ɛsasa wɔ fɔti wɔ ale yi di iritsɔ n'ɛmɛ sasa bɔ dɔmɛ kɔkɔrɛ كما يزال نارك وهق لميزان لا يوضع فيه إلا الباطل أن يكون خفيفا أرى غيري رسم إيه إني كاكاي إلي يجا كوفيهم أرى غيري رسم وحالة كتا أفاني ذات أفاني لو تو أو بكاري ذاك كاري ما عمر إن الله ذكر أهل الجنة فذكرهم بأحسن أعمالهم وتجاوز عن سيئاتهم أمري أكاريزنا الجنة dɔkara yɛ ni riri ɔkɔrɔ ɛzɛzɛ nɛnɛ ni dɔmɔri do vi ihu ne kɔrɔ hi nɛnɛ ni fɛyi na zakarituhum kultu abubakar kɔmɛtɔ mɔnɔ na ɔba se na na an kɔ mɔri mi kara yɛ ni ni dɔw na yɛ wani ka ye ɛ yi ka ɔ na hɔrɛ hɔn dàkà kọ́nà rẹ̀ báyìí náà wọ́n nìyí àtàwọn ọmọ yìí máa kàrẹ́ yẹn nìyí èyí náà dẹ́nu máa kàrẹ́ yẹn nìyí. wà dákàrà àhàlà náàrí fàdàkàrà hùn bẹ afuwa àmàlìhì wàlàmìyẹ kúr hasanatu. ìjọ mọ̀rí rẹ̀ kàrẹ́ yẹn zi nira bẹ́ẹ̀ kúkọ́rọ́ hímọ́hímẹ́ nìyẹn ó mọ̀rí sí kàrẹ́ yẹn nìyẹn. lọ́sìrì nìhó nìyẹn ọ̀ ọ̀ ìzẹ́nà ẹ̀kẹ́ nìyẹn. fẹ́ umetuma naona abubakar na bụba basikare enne ira enne e damu akuna e, na don e jo muri e komori o ma na wa aso na america tiniri me wa zene na ami umuri e na wa aso za e kato o kati وذكر آية الرحمة مع آية العذاب ليكون العبد راغبا راهبا ولا يتمنى على الله ولا يتمنى على الله غير الحق ولا يلقى بيده ولا يلقي بيده إلى التهلكة أكدو مريه أكري إلى ينبا دور كري ريويا وكان يسي القرآن أبو مريه مهورا كري أكري ينبا دور كري ريويا أكري ينبا

wọ́n kò kọ́ra yìí ní wọ́n èyí òmùrí ọ̀sán tọ́rọ ìfún oṣù ká kàkà ní ṣàfá òní tó múrí náà rọ ìrètí wọ́n akẹ́dọ̀ ní kọ́ra ìdàdà lọ́tí òtún múrí mi. ọ̀rọ̀ bí ìsábọ̀ asọ́lọ̀ ní bọ́tà gbé wọn ní ẹ̀tẹ́ fẹ̀yìdà hafistọ̀ fẹ̀yìdà hafintọ̀ wọ̀sù yẹtì wẹ́ẹ́ bẹ́ sẹ́rí ọ̀kàtítẹ́mọ̀ náà ẹ̀wọ̀ ise na eye ehia ma wɔrɔ kɔwɛ siria nu hɛ na ɛyɛ bebe ɔyɛ an eiko na wusu deɛ wusu a wusu no siria nu kerekere onu wɛ de wa ida salaya kun ka ibun wa ida daja ta wa suyati wa ara ba sa husisiya don nya ahɔ akata no ma don nya ahɔ kana kooyi n'ezi o kinisa na ɛyɛ bebe ɔno ba ni hɛ na ni kerekere ɔno wusu.

أو بكر أطوى yaba to jomoni waka allahumma inni lam urid bidhalika illa salahahum wa khiftu alaihim فعملت فيهم بما بما انت اعلم به واجتهدت لهم رايا فوليت عليهم خيرهم واقواهم عليهم وأهرسهم على إرشادهم وقد هدرني من أمرك ما هدر فاخلفني فيهم فهم عبادك ونواصيهم بيدك أصله اللهم ولاتهم واجعله من خلفائك الراشدين وأصله له رأيك لا إله إلا الله وأوضعني كان يشهد الله سيدنا ورسول كواجب لتقوين الله سيدنا ورسول وأبو طبيتي do a ba agorɔ nyɛ awɔ no kani sɔrɔ no wa agorɔ nyɛ awɔ yɛ lọ́tí ẹ̀mì rẹ̀ yà hàbì lọ́tí ẹ̀mì tó wọlé yìí ẹ̀mì rẹ̀ yà ọ̀bì ibẹ̀ ní kọ́ ẹ̀yẹ́bì náà ẹ̀bẹ̀ sí ẹ̀bẹ̀ hànà ní ibẹ̀ náà ẹ̀bẹ̀ sí ọmọdé bàná tó ibi náà hànà náà kaba yà wá yìí náà ẹ̀bẹ̀ ẹ̀bẹ̀ sí dání kọ́ ẹ̀

dɔnni ro bɛ ti bɛ na dɔnni ma sobiri dimi sɔ wama nyɔ inyama nini dimi sɔ kɔkɔtɔ bi kiri dimi sɔ ka arojozo booro dimi sɔ kɔkɔtɔ bi de wa ɔye ma kadiri mo muri ejozo jaare yi dimi sɔ kɔkɔtɔ bi ewo ewo ere awori eti ìrìn àná ọgbọ́ta ẹ ìnira ẹ ó lè tí ètè tó iṣu àkàwọ iṣu ọmọ bá àná ewu wò ni nagogogo sọ dọmọdé sọ ẹtẹrẹ sí ọmọdé dọmọdé sọ ẹtẹrẹ sọ dọmọdé sọ yẹ wà ẹtẹrẹ ewu wò ni ọrẹ ha wà ẹwẹ nọ ewu wò ni abẹ nìbi ni hinu bá wọ ẹnfẹ mọmọ duwere tinye naanị ọdọbide ọdọbide mbọta tinye ọdọbide wa duwe tinye wayọ duwe tinye wayọ ọdọbide ewo mu do ama ọdọbide mi si wa na wọ azari katini kọlafa rọshidin ọdọbide so booro na jozo booro na sọrọ booro zọba. لا إله إلا الله محمد رسول الله salatu wa tabi ire ya mama mbere na roko kazu le suyi ire ya roko o choda kira wa ire ya roko kai waya te duro poro nda wota yi do me do a ni ha ori kai eze me ba goboro ya eze mba ya eze mba je to ya an ka ha kai salatu wa tabi sallallahu alaihi wasallam enyara ewa enyara mu islam weere nnika yi oyitinyo ni umar faruk ọmọ obi tin ìjọba ọmọ mi dózóza weere nnika yi weenyo nsọ kana kóore ya duwa na bu bakari nayọ ọbẹ kusa babi isọ sẹsẹ ọmọ. I'm not going to come a In lọ́tún tó mọ̀. anaba yɛ kama sɛ musolo ina kɔ ya ɔkae amar anabuzi yasir dɔnku mori kae ya amar ma hɛ wa amar ma hɛ wa amar Oh, jabarailu anifan ɔyi zɛ eku ɔni jibirilu victor ọ̀ntún mú rí àkàrẹ́ àwọn ọ̀yìn zèé kú ọdí jìbìrìlù dé tu àná fàkóòtù láwọn ọkùnrin náà kàí jìbìrìlù nìkà yé àjàbàrà ẹ̀ ẹ̀ jìbìrìlù hadithni bi fada ilé umar bin khatọ kàmi inú bányẹ umar náà wọ́n sẹ́ khatọ kàmi inú bányẹ umar náà wọ́n sẹ́ khatọ fi sàmà ó bányẹ ní ìdá wọn ní sàmà malaka jìbìrìlù dọ́kà yẹ yá muhammad ẹ̀ e muhammad. لو حدثتك بفضائل أمر بن الخطاب مثل مثل ما لبث نوح في قومه ألف سنة إلا خمسين عاما ما نفدت فضائل عمر وإن عمر حسنة من حسنات أبي بكر لا يا ọkàdé جملة كاين كاين ká ما ká yìí ọ̀nà ó ní màdọ́mà dɔnni sɛ wɔn ko mɛ ɔna nuhu mɛ daase yaza ne ne ne ire yɛ omori yi ɔdzaka yi ɔdze ɛva ha aka nine hundred and fifty years dɔnni wɔn na asị karịa kare wo banyi wo ma re ọ̀yẹ̀dà ìgbònyá náà ní inú ọ̀yẹ̀dọ́ sọ́ọ̀rì ah, abubakar wọ́n á kọ́ ìyá ọkọ̀ tẹ́lẹ̀ ìkàwọn ní ẹ̀dá ẹ̀dá bí ìgbònyá náà fún fún àwọn ọmọ ìlú náà. láyé محمد رسول صلى الله عليه وسلم اه ابو بكر الصديق قال سي ام ام ما جيجو اني بسو أهوسي كما تقول لربك غدا وقد وليت أمرا سوما كاي أمريها وأنا غير أمري أم سوما القوى وانا بدي يا إذا كذا يريك أما نانا قوى وانا بدي أنا أنا ما جاء إذن يومين وانا ما نكاي أبو بكر سوما كاي أمريها وأنا غير أمري بوريا أم سوما القوى وانا بدي يا وانا كما يا يا يا yẹnu musulman ma na ka yẹnu rẹ fa abubakar ka dɔɔni kayo mori ka ye walayi to alayhim khayirahum dɔɔni kayo mori ka ye dɔɔni kayo mori ka ɔmɔ nyɔ yi zahu ne ma nye ɔni si kɔmɔ dɔ bi de wa. akhraja ibn sa'id na tuntun mu yi. abubakar ma ma ba ma sɔn o si yɛ bɛ abubakar ma ma ba ma ina saa bi oṣù ẹsẹ fún ọmọ ọ mẹmẹ ṣe ẹsẹ náà lọkà yìí ẹ wà abdulrahman kàmi ní pé ọmọ ṣúlẹ̀ yìí náà nílẹ̀ yà abdulrahman ní ọmọ àwọn lọkà yìí ẹ wà àlífọ tó ọmọ mi abakar àkàwọ. èrè ọ̀nà wà hùwùsà kó wà á yẹ egun náà mi kó wà á yẹ ọmọ àrùn náà mi bọ̀tà. bí abubakar bọ̀tà gẹ́gẹ́dẹ́gẹ́dẹ́ ọ̀bàkar wà yà ẹ̀ka yìí kàmi ní pàm ṣúlẹ̀ yìí nílẹ̀ yà.

ọmọ lenient ọmọ ọ̀rẹ́ ọmọ ní ìjọba ọmọ náà wọ́n mọ̀ ní ìwé pọ̀ kàtẹ́ mọ́. ilé ọkùnkùn yìí ló bá máa wáyà rà nù ilé ìwé ìwé rẹ̀ pọ̀ kàtẹ́ mọ́ máa bá àbá rà nù. lọ́wọ́ àkáyọ̀ nìkan yìí ìjẹ́ ní ọ́ní kọ́nà kátẹ́wọ́ là ń dé kọ́nà káyọ̀ nìkan ọ̀rọ̀ ọ̀rọ̀ dé kọ́nà ọ̀rọ̀ máa yẹ dé kọ́nà mẹ́kọ̀nà kúrè ìhìn ìjẹ̀yìn onílé ẹ̀rọ wò yọ bá lè kọ́ ọmọ ọmọ kàkà tó èyí lẹ́gbà ọ̀rọ̀ ọ̀rọ̀ lọ́fẹ̀ẹ́ tó wù muhammadu rasulillah ẹ̀rọ ẹ̀yìn ara mi islam àti tùrẹ̀ ẹ̀dọ́dọ́ abubakar ara aṣọ ẹ̀tẹ̀tẹ̀ ọ̀rọ̀ àbàkọ́ mọ̀ yìí náà ìjọba àbàkọ́ mọ̀ yìí náà wasiyan abena sum koro oranya baje onos de wala sum oranya dawdi juzama mama uzama ya dawdi ni islam odawdi bi onyo nyuzu ni zeyi kodon losu an kabu kalmemea amma yin shatu ne dɔbi ni wuli funu fi dɔbi wɔ sariya ɔrɔ ɔ iná dà ọ̀rọ̀ sá ọ̀wọ̀ dɔbi di ní omori ɔnà wọ́ta nyi ɔnà ɔba nabili nim ɛfɛ nà nyɛ wa omori ɔrɔ nà wa joseph nana na abɔnayɛ ama akpɛtɛ dɛ yamukoro omori yi. bẹ́ẹ̀ yà mẹ́ dáwà ọ̀dọ́gidẹ́ náà nẹ́ẹ̀bẹ́ ọ̀sán ìkàdọ́gidẹ́ náà mọ̀ orí hìnyẹ ẹ̀bọ̀ fọ́ nyọ́wá àgókò kọ́lá náà níbi nímẹ̀ àníbi náà mọ̀ orí hìnyẹ ọkọ́lá náà ọ̀nà nẹ́rẹ́ mẹ́ dáadáa yẹ wáyé kọ́nà rẹ̀ àmà ní islam ọ̀nà oh, ọ̀yọ́ ọ̀rẹ́ dẹ ẹni rẹ̀ yóò mọ̀rọ̀ ní sàmà ẹ̀kọ́kọ́ ní ṣòro rẹ̀ ṣúrọ̀ nìka àtọ́rà náà nyàrá ẹ̀nà gé ẹ̀yàn nyàrá ẹ̀nà wẹ̀ ní dọ̀bọ̀ dọ̀bọ̀ dẹ̀ yíyẹ ti sà ibi ọmọ alfaro ọmọ mẹ́mẹ́ lọ́tọ̀ tó wọlé ọ̀rẹ́dẹ́ náà bẹ́ẹ̀ kúkú èsì chukwu tana ye fatiya tana ye fatiya o de kɔni kɔnɔ ma bɛ de. muhammadu rasulillah. ɛnyama yɛrɛ wɔrɔ wɔrɔ la o ka se tɔ wɔrɔ la ko e wuli ma wa nɔ ni ka ye wa a ma sɔrɔ a kɔnɔ la ko diɲɛ ma dɔw ma funu ku yɛ o ka ma funu ko yɔrɔ nɔ mɛ e de ye ne ɲam a yɛrɛ ye sɛ salamu Patrick took. That's the day I am Omar. Abu Bakr Mira shot it. Ashara allegiance. That's the day I am. Ahiku yo ka eva sasa. O ame pada ye o ba sasa. O ame ka le o ba jo. Don't bother. ini iraya wureta onun to muri mi hijira de kini jumada al akhira ijono afire ku hinta de jumada al akhira ini iraya wureta onun to ini iraya e wureta onun to muri mi hijira dam se bey ay umar bin khattab radiyallahu anhu baba ko ko mo tin mo tin ko ko sɛba ka bira sɛba duba muawiya na wadi abu sufiya ɔna kaayi sɔasɔ anabu sɔhawa dɔkɔ ayɛ kɔ nyara kayi sekilama ɔma juwi ɔma refe juwa refe ɔma refe nfa tɔbɔ de la juwa refe ìjọ nyimadi juwa dɔkɔ ɔzɔ bi ni amayɛ bi ni azame anamijọba tọrọ ọyẹrẹ wa ọyẹrẹ ọzọ ọbìnrin náà ọdọ ẹgbẹ inọkàdé ọzọ ọbìnrin anamani tẹwọn hàn lórí fọkàtẹ wọn ọzọ ọbìnrin anadi anadọwọlẹ excuse sínú ọrọ excuse yìí níbìrẹ rẹkọkọ wàá nyi rẹkọkọ ọdọ òwe yìí.

dɔwɔ bɛ mɛ kaka yi ɔhuru ahyɛju yi dɔwɔ na ɔmu wa tie mu dɔwɔ kan nika yi la xɔyira fi amuri oburima mɛ nka yi suurɔ ɔkɛ nyɔ yi bama yi ni rɛ anasi mu kɔrɔ mɛ bɛɛ bɛ geya ɔzɔ k'a kɔ kɛhɛ ojere ọ̀rọ̀ mi ní na èrè kàyé ogókù omori yìí ni àhọ́ọ̀bì ni ọ̀rọ̀ tí ọ̀rọ̀ náà anyị ọkọ mẹ́hìn anọ na wọ́ta yìí dọ́mà ní èjì yẹn wọn dọ́ ẹ̀kọ́nọ́máì ẹ̀yọ́ hìmánì èjì ọ̀ dɔgɛnɛ sɔɔri ozɔyiri oyiwu dɔgɛnɛ ɔnɔnɔmɔ ɔnɔnɔmɔ bɔ de titi jɔ ha dɔgɛnɛ nami ɛnɛ kaka ɔ ɔgɛnɛ nami gbɔɔnu ne tudi ka ye isaasi yɔrɔ mi bɛ ti ma ɛnɛ ɛnɛ esi sitri ɔta anabɛ kɛyɛ wɛ ɔwɔ kɔkɔ akadakɔ yɛ àwọn ẹ̀ka wọn àbí kì í bẹ́ẹ̀ tì máa do sòrò sa ama ama wà kọ́sí sẹ̀kẹ̀ tọ̀rẹ́ bá lọ́tọ̀ọ̀tọ̀ ọ̀bẹ̀rẹ̀ mi kọ́ ẹ̀yà dídí kọ̀ káka ọ̀hún mi àdàtọ́ ọmọdọ́ ọ̀hún tọ́mọmọdọ́ ọdọ́ rẹ̀ ọ̀nàbọ̀dé

ọ̀nà wọn ní pàápàá anákọ̀làgó ní jama kakó akókòtàrà awéhìn ní jama nù kìyàmù lẹ́yìn ní akóni ramadan àìsàn wọn ní akóni ní ọ̀nà wọn ní pàápàá ọ̀nà wọn ní pàápàá ní japa kọ́ ọ̀rọ̀ ọ̀jọ̀ japa. kọ́wé gbèjì lọ́ọ̀rẹ́ ẹ̀bẹ̀ rẹ̀ lóbi eighty ebi bi eighty ọ̀rọ̀ forty ọ̀rọ̀ ọmọ wàá fún mi eighty ìjẹ́pẹ̀ ní ìtú wéjì ó wéjì lọ́sọ̀rọ̀ tó lórí. ọmọ wọn ní pàápàá náà ẹ̀jì ẹ̀ma sọ́ọ̀mù kọ́rọ́ practically ọ̀yẹ́ di nìkan wò ní mọ́tì àdìhẹ́n practically ó bí ọ̀dọ́ sọ́ọ́ practically ama ka execute daa sọmọ kọrọ mẹ daa vaayẹ ọmọ vaayẹ ọmọ wọlé bọ ama ama sira yi documentary then ka document saa atọri saa baa jẹ fẹ ẹrẹ yẹ ọmọ maa naa lọtọ tó mi ọmọ wọlé bọ papa ama ka kasi taari hol hijira de, tó ló ń tó mọ́tí mi hijira hore makka wa madina akókò sí mi dee tí abẹ́ sáà mi ọ̀rẹ́ sáà kyẹ̀rẹ̀ ọmọ wọn ní kọkọfà amáyé ṣẹ́jú ẹ̀rọ fún bàkàrìkà àwọn ọmọ kọkọ àmùgbò tó kíyé nara pàtẹ́rẹ́ zèzèn súrò náà mi ẹ̀rọ náà súrò sáà ẹ̀rọ náà súrò ọmọ wọn ní kọkọ àmùgbò bàkàrìkà kọ̀ọ̀bù tó ìfọ̀ wọ́n bọ̀ fínú ọ̀yìn bùkù náà ọmọ wọn ní kọkọfà ama si rijista tete no ka asi asi rijista ɛni erikaga naa mi fi ɛkɔ agogo omori Ba daa si kyerɛ wa daa yɔ ɛyɛ ɛdi ɔrɛ amene na agogo ogbe naa ka ayɛ wa ɔmɔ bɔ ne paaki ana ana ana si mi tɛka ni rijista ani dɔkumɛnti to that effect ɔmɔ bɔ ne paapa ana secretariat sábà ní wọn kẹlẹ ní ẹni báyìí bá nyiri nyi ẹni ẹni abidjan bẹrẹ sẹ hẹyìn náà jẹ ànyì ẹni rẹ yọ àwọn secretariat tó tó tó ó mà ló ṣe ń tẹ kànyí sáyé secretariat agakura him into states ayi na nyi system ọsa polluted ayi system ọba yẹ ni yọ polluted sẹwọn sẹbi sẹbi yu sẹbi yu ka sẹbi yu wei ama ne ha ẹba kẹ na ẹnyẹ na agye láti ọjọ́ mọ̀ sí ọmọ ọmọ the empire islam yìí into states dani Mosul dani Kufa dani Basra dani Jazira dani Sham dani Misra dɔw b'o gaari into state dɔw ka ɲɛ na tumi state kɔnɔ dɔw appoint governors each governor for each state system ye Umaru láti o tóbi. oturu ke gama na ɔsɛ fɔ hɔ wɔayɛ sɛ tɛtiri oturu ke gama ne oturu ke gama ka ye kafa bi mɔti wa ifɔni ya ɔma yeru nsu ɔbuwa ɔkɔ buwa ziyiw ɛwɔ ɔma nsu deɛba ɔkɔ muwa ziyiw ɛwɔ ɔma isɛ ne oturu ke gana ɔsɛ fɔ hɔ nakisɛn hɔ kafa bi mɔti ya ɔma ɛwɔ ɔma yeru

ìjẹ́ inú na tó mọ̀rí lọ́tí o tó mọ̀rí yìí àmọ́ bá wọn lọ́dún ẹ̀ka òkìrẹ́ labáyé náà wa ẹ̀nà mélòó kẹ́nẹ̀ wọn kàkà ó mọ̀rọ̀ mi ní ìkìrẹ́ wa ẹ̀nà mélòó kẹ́nẹ̀ wọn bá wọn kàkà tó lọ gbogbo mọ̀rí yìí o ẹ̀ bí àpẹ́ wọn. òmùrí òsì ní kó pọnọ bẹ́ẹ̀. رضي الله عنه أمري هذا يتوى دكا فلوهم ديرين ما هو اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم من أراد بالإسلام والمسلمين سوءا فسلط عليه صفة قامك جبار السماوات والأرض يا من له كل العزة ويا من له كل الجبروت وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يا رب يا من له جميع المكر اردد كيد من اراد ان يكيدنا عليه وهول المكر من أراد أن يمكر بنا عليه واصرف غضلان من أراد أن يخذلنا عليه واجعل السوء من أرادنا بالسوء أعيدا عليه ولا يهيق المكر السيء إلا بأهله وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذها لمن شديد اللهم ارحم فإنك بنا راحم ولا تؤذلنا فأنت علينا قادر اللهم انظرنا فيما جرت به المقادير انك على كل شيء قدير اللهم انظرنا قبل الموت توبه وعند الموت شهاده وبعد الموت جنه وهريرا ونعيما وملكا كبيرا برامك يا ارحم الراهبين يا كريم يا كريم يا كريم اللهم يا ذا الرحمه الواسعه يا مطلعا على السرائر والدمائر والفواجع والخواطر لا يعزب عنك شيء اسالك فيضه من فيضان قبلك وقبضة من نور سلطانك وأنصا وفرجا من بار كرمك أنت بيدك الأمر كله ومقاليد كل شيء فهب لنا ما تقر به أعيننا وتقولنا شاء الله غيره فإنك واسع الكرم كبير الجود حسن